الحمد لله أقف ولو الله الذي كمل الإسلام بالسنة ọbàtí ó pé islam pẹ̀lú sunna nígbà tó jẹ́ pé islam ò lè jẹ́ islam àfi pẹ̀lú alukur'ani àti sunna nabi wasalaatu wasalaamu ala nabiyina muhammad ìkẹ́ ọlọ́run ọ̀la ọlọ́run kọ́ba nabi wa muhammad wa ala alihi wa sahabihi ajma'in àtàwọn aráàlẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa níta fẹ́ gbéyàwó nírọ̀lẹ́yìn òun náà ni kashfu shubuhati aada islami hawla sahih al-bukhari òun náà ni kashfu shubuhati aada islami hawla sahih al-bukhari ìtú àṣírí àwọn ète àwọn ọ̀tá ẹ̀sìn láti da sahih al-bukhari rú mọ́ ọ lọ́wọ́ wọ́n sì ti mọ̀ pé táwọn bá ti bá sahih al-bukhari jẹ́ ìwé àdìsí ńlá ni tá a máa mú ẹ̀sìn wa níbẹ̀ wọ́n mọ̀ pé táwọn bá ti bàjẹ́ látara bẹ́ẹ̀ ẹ̀sìn wa ti wó ẹ̀sìn wa náà ti bàjẹ́ Sahih al-Bukhari tíra sunna tí wọ́n pè ní Sahih al-Bukhari asahu kutubi sunna òun náà ni tíra tó kó àwọn àdìsí tó lálàáfíà jùlọ sínú li'annahu jumi'at fi ahadithu usuli din gbogbo àwọn ìpìlẹ̀ sìn wa pátá tá a fi ń sìn Ọlọ́run gbogbo ẹ̀ ní tíra yìí kójọ sínú wa man ta'ana fihi yuridu hadmal islam gbogbo ẹni tó bá wá dìde tó ní òun fẹ́ nawọ́ àbùkù sí Sahih al-Bukhari islam ló fẹ́ wó àmọ́ kò ní rọrùn fún kọ́sọ́ fún wa pé òun fẹ́ wó islam ó ti wá mọ̀ pé tóun bá ti wó sunna tá a sì ní sunna làá fi ń ṣẹ̀sìn lẹ́yìn alukur'an òun ti tara rẹ̀ wó islam alimami al-Bukhari imam al-Bukhari ta wi àti gborokọ rẹ̀ ti pẹ́ tíra rẹ̀ tán pé Sahih al-Bukhari àti nka ti pẹ́ bẹ́ẹ̀ làwọn afa gbàgbàgbà nílẹ̀ Yorùbá náà àwọn náà ti kọ́ wa kọ́ wa lẹ́sìsì gbogbo àwọn tíra tí wọ́n ṣe wọ́n máa kọ́ àdéhìsì wa fún wa tá wọn gbọ́ lẹ́nìí ipa àwọn kan dìde wọ́n ní tíra náà lálàáfíà wọ́n ní àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ wà ń bẹ́ẹ̀ àwọn afọ́nutọ̀mú lẹ́sìn pé àwọn afa tí wọ́n jẹ́ àwọn afẹ́sìn àgbà ibùnú kathiri ni o ibùnú akhuzaima ni o àti gbogbo àwọn afa ńláńlá gbogbo wọn ni wọ́n panu pọ̀ pé sahihul bukhari tíra ti ààfin sẹ̀sìn ni ibẹ̀ láti mú hadith anabi láti fi sẹ̀sìn àfọwọ́ ibùnú khuzaima rahimahullah àwọn sì sọ pé lámù ara tahta adimi sama wọn làwọn ò rí lérí ilẹ̀ ọlọ́run lásìkò yìí o àlámà ẹni tó ní mímà bí hadith rasulillah sallallahu alayhi wa sallam pẹ̀lú hadith anabi wàlá ahafadọ minal bukhari àwọn alẹ́ nìkan tó sọ hadith tó lálàáfíà tí wọ́n sì wá ha tí wọ́n kọ́ kalẹ̀ tí wọ́n mójútó tó tó àfàwà al-bukhari ibùnà uzema tàwí yìí àwọn ti kó láyé nsìn nítorí bí ọdún bíi méje sókè kẹ́nìkan wá dìde nsìn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rùn ọdún wá ní òun rí ààyè nínú sọ̀rọ̀ Bukhari a sọ fún yín pé sórí ààyè torí ní kìí àwọn orientalist àwọn alimusitashirikun àwọn ọ̀tá ìsìn tí wọ́n lè kéwu lárúbáwá àwọn ni wọ́n kọwọ́ bọ̀ ni wọ́n kó àwọn ìrújú yẹn jáde ìrújú sì ni lọ́dẹ̀ ní tẹ́kẹ́wọ́ bá yé abẹ́ni tẹ́kẹ́wọ́ bá yé yọ́ọ́ mà pé ìrújú lásán ni àdéhìsì tó wà nínú al-Bukhari àwọn àdéhìsì tó lálàáfíà wa min shubuhatihim awla sahih al-Bukhari àwọn náà sì máa gbọ́ irú ẹ̀ nílẹ̀ yorùbá yìí tá a wà tẹ́nìkan kan dìde tí ó ní òun fẹ́ tọwọ́ bọ̀ Sahih al-Bukhari ẹni tá a wí kí wò yé o wa min shubuhatihim awla Sahih al-Bukhari nínú àwọn ìrújú táwọn tẹ̀sìn dá sínú Sahih al-Bukhari láti fẹ́ fi bẹ̀sìn jẹ́ wọ́n ní Imam Bukhari ó ń gba àwọn àdísì tí ọba aláàkáyè mú wa ẹ̀dá nísìnyí wọ́n sì sì wá rí i pé Imam Bukhari gba àwọn àdìsí kan wá sínú tírà rẹ̀ tí ó bá làákàyè àwọn mu nínú àwọn àdìsí tí wọ́n mú wá wọ́n ní Imam Al-Bukhari ni asọ́bọ̀hó arbao. wọ́n ní Imam Bukhari ni anabi sọ pé àsọ̀bá àwa mẹ́rin dá máa kí o wọ́n sì ń parọ́ ni o kadiban wa ta'wila wa buhtana wọ́n ń parọ́ mọ́ ìmáàmù ní ọgbàdìsí wa ipa anabi lásùbà mẹ́rin ni gbogbo àná àkọ́kọ́ wò pé ha rọrọ wò lélẹ nítòsí wà nínú hadith yẹn táwọn ọ̀tẹ́ sì ń dàrú òun náà ni aa subuha arbaa anábìrẹ́ nìkan tí wọ́n ń ṣe náfẹ́rẹ́ araka tẹ́ni fajiri kátó kásùbà kọ̀ wá jọyìn jama tí wọ́n kásùbà lọ́wọ́ anabi wa sọ fún pé aa subuha arbaa ṣé wọ́n fẹ́ kí àsùbà mẹ́rin asubuha ah, aribaha bí wọ́n ṣe wọ́ àwọn kẹ́límà ni gbogbo àfọ àti kí ó bá yẹ wọ́n ti máa tọ́wọ́ nbẹ ìbéèrè lànàbí ń béèrè pé sọ́ọ́ sàṣùbà àdì mẹ́rin ni àwọn tẹ́sí wọ́n wá yí padà àwọn wá sọ pé asubu ariba o àṣùbà láka mẹ́rin la máa kí eléyìí ò rújú ẹni bá ní Fathul nílé ẹ̀yin náà ló lè wo hadith yẹn sharhu sahih ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn akéwúdakéwúrú nínú àwọn ọ̀tẹ́sìn àwọn ni wọ́n lọ lè kọkọ kúkọ kẹ́nìkan má kàkà kúkà ó kọ́ mọ́ bá sọ̀sọ̀ kúsọ. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀rọ̀jú wọn wọ́n ní àfáwa al-Bukhari ọgbà àdìsí kan wà nínú àdìsí rẹ̀ wọ́n là nábì bá àwọn ìyàwó rẹ̀ láṣepọ̀ nígbà tí wọ́n ń ṣe nǹkan oṣù lọ́wọ́ Allahu akbar ọlọ́mọṣà sọ̀rọ̀ bí aburú bẹ́ẹ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ ni àwọn orientalist ni wọ́n kọ́ kalẹ̀ àwọn ọ̀tá ẹ̀sìn tá lè kéwu nítorí àwọn hadith yẹn òun náà ni pé kánàtì ẹ̀dánà ìdá kánàtì áhìdọ́ yàwá aisha ní ẹnì kọ̀ọ̀kan wa tá a bá ń ṣe àìdọ̀ lọ́wọ́ fáarada rasulillah sallallahu alaihi wa sallam ayuba shiraha tá a nàbí wa fẹ́ bá arábìnrin ṣeré ní ń ṣe àìdọ̀ lọ́wọ́ ń ṣe ah, menstruation lọ́wọ́ amara ha anabi wa pa arábìnrin yẹn láṣẹ nínú àwọn táwọn jọ jẹ́ yàwó amara ha anabi wa pa aláṣẹ pé anta tezra izar kọlọlì irúsọmọdì fi fáwọrì hayidi ha kó sì bo ojú ara rẹ̀ tí hayidọ ti ń jáde kó rúsọmọdì izar anta tezra thumma yubashiruha tọ́ba ti wá rúsọmọdì tán tó fi aṣọ bo ojú ara rẹ̀ látara izar anabi wa ama bá a ṣeré àmọ́ kò ní bá a ha ibi àwọn orí tálísì ti wọlé ni wọ́n nítorí pé yorùbá ṣerú wa, ìmọ̀ ntúmọ̀ èèyàn bá yẹn lásìpọ̀ nílẹ̀ èdè lárúbáwá oye yorùbá ṣerú ha ìmọ̀ ntúmọ̀ bẹ́ẹ̀ lóòótọ́ yìí sì máa ń túmọ̀ pé èèyàn fara kanra èèyàn bá ní ṣeré àwọn aláwọ̀ á pé tó èwo lọ́ọ́ bá a yìí fẹ́ni tí kéwọ́ bá dàrú mọ́ lọ́wọ́ á rí pé ní tí àdìsí mú wá ni pé anabi sallallahu alayhi wa sallam ń bá wọn ṣeré eré ìfẹ́ láì sí pé yóò bá wọn lásìpọ̀ ìdójì àmọ́ bẹ́ẹ̀ níparí hadith yẹn kálàtì ìyàwó aisha sọ pé ayyukum yamuliku rìbá wù kàmá kánà yamuliku rìbá ta ló lè ní kápá lérí nǹkan ọmọkùnrin rẹ̀ tí ò fi ní báyàwó rẹ̀ lásìpọ̀ nígbà tí rìbá bá pọ̀ láàrin ẹ̀yìn àmọ́ ànábì ó ní kápá lérí nǹkan ọmọkùnrin rẹ̀ anabi ọba aláṣepọ̀ ẹ̀yọ́ miami àwọn italist àwọn ìkan wà nílẹ̀ yorùbá ń bí àwọn ní anta dazara anabi wa ní kọfọdì ọwọ́ abasu ẹ̀dàkùn ìzárì èmi ògbédè lárúbáwá yẹn rí láyé pé wọ́n fọ̀dì ní anta dazara ẹ̀já lè kéwù ẹ má jẹ́ àwọn ọmọ kan máa bọ́ sínú tíra ká máa tutù kutù ká máa lọ lè wọ́n wá da ọ̀rọ̀ rú ẹ̀yọ́ màyá mi àwọn afáàní ọ̀rọ̀ yóò sì wá dàrú pé bá wo báàbù àdìsí yẹn gan tí gbogbo àdìsí kọ̀ọ̀kan ní ma ní báàbù àkọlé ọ̀rọ̀ báàbù rẹ̀ ni pé báàbù mo bá ṣàrà tẹlẹmọ́ra àti wọ́yà ha ǹjẹ́ alẹ́tọ̀ láti máa bá obìnrin ṣeré tí máa ń ṣe háìdọ̀ lọ́wọ́ láì ní bá a lásìpọ̀ ìtumọ̀ rẹ̀ nù ala tattaqullaha gbogbo yẹn afáàtẹ nkẹnu bọ sahih al-Bukhari ẹ ń dànkarù ẹ wá ń parọ́ máa fa ọ̀tọ̀ ní tá a fa efe sọ ọ̀tọ̀ ní tẹ̀yìn ń tú látara pé ẹ fẹ́ bà nǹkan jẹ́ tó wà nínú sahih Bukhari torí ẹ̀ ní ni kò fi ní jẹ́ tirẹ̀ sìn mọ́ wọ́n ní ọwọ́ ń bẹ̀ ipe ìyàwó aisha radiyallahu ta'ala anha ó ní sọ́hìrà nàbí sallallahu alayhi wa sallam ó ní wọ́n sàṣẹ́ ànàbí ẹ̀yọ́ máa yá wọ́n wà ń bẹ́ẹ̀ lóòótọ́ ipe wọ́n mú irun ànàbí wọ́n wo ìmọ̀ yàrí wọ́n fi ṣe àṣàṣì sànàbí ibtala'u Allahu bi hadha ka qadarin kawni ọlọ́wọ́n bá Allah ó fi dá ànàbí wò ní gẹ́gẹ́ bí kádàrá rẹ̀ kádàrà ayé pé ìmì lágbájá wò ọlọ́run fi dá wò anábì ṣeré yí padà nínú ara rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn olùfẹ́sìn wọn ní ọlọ́run ọba aláàfẹ́ sọ sóra sóra méjì kalẹ̀ tí wọ́n máa fi ń tuyàn alẹ̀ tí ìdí àṣetánì bá dèèyàn ọlọ́run sọ falaki kalẹ̀ suratul falak àti suratul nas torí ẹ̀ ló fi fa nabi sallallahu alayhi wa ṣe pratica ọlọ́run dá wò bẹ́ẹ̀ ó sọ sóra yìí kalẹ̀ àwọn màláíkà ní ká anábì ọmọ ká anábì sì ká ìdè náà sì tù lànàbì fi ni gbogbo ẹni tó bá fẹ́ sùrà tábúrú èso òfin ní dọ́dọ̀ rẹ̀ fálákì àti náàsì ní kọ́ máa ká o àti ìṣèwà lérí ẹ̀ wọ́n ní kọ́ balẹ̀ àká yẹn mú ká pé àṣàṣe náà nàbì nígbà yà wá ìṣàwá sọ pé nítorí ṣẹlẹ̀ ni wọ́n ní àdìsí àdìsí dáadáa ni àdìsí tí ó lẹ́rìí sí ńlẹ̀ ni lọ́dọ̀ àwọn torí pé kọ́ balẹ̀ àká yẹn mu ní. yóò dà kẹ́ lè kéwú dáadáa kí kéwú ṣe wá yé anabi wa musa alayhi salatu wa salam nínú àwọn anabi ọlọ́run náà ni nígbà òde wájú firaun àwọn ìjọ firaun tí wọ́n jẹ́ ológun àwọn náà ju okun kalẹ wọ́n sì ju ọ̀pá kalẹ anabi musa wa ń wò ń wa ń anabi musa ọ̀pá àtòkùn lọ́wọ́ nle ìjòlá anabi wa musa rí látara sójú assassin. àyà koran lọ́sọ̀ yẹn sẹ́ẹ̀pà yẹn náà rẹ̀ pé kò rí pe pé gbàgbọ́ pé kò bá làákà yìí mu kásá sọ́mọ́ anabi musa ọlọ́run láàmúlẹ́nu koran ní kẹ́lẹ́ kí ó dáadáa sọ́ọ̀tù tọ́ha koran twenty four àyà sixty five de sixty eight a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní kọ́ọ̀lẹ̀ balẹ̀ àlékú wọ́n sọ fún anabi musa pé sí wọn lọ́kọ̀ọ́kọ́ dára ni àwa olóògùn táwa wájú rẹ̀ yìí afẹ́ wàrà tó fẹ́ dá àbáwọn ni ká kọ́kọ́ dára anabi musa wa sọ pé àlékò ẹ̀yin ní kẹ́ kọ́kọ́ dára tí kẹ́dá agbára yín ò kárí fàyídà ìbálòhùn ọlọ́run ọba ní àwọn okùn tí wọ́n kó kalẹ̀ wà èso yóhùn àtàwọn ọ̀pá tí wọ́n nà lẹ̀ ọ̀pá lásán ní igi ni o yóò ká ìyàlò ilé yìí ilé yìí yín wá ń dàrú mọ́ anabi Musa lọ́wọ́ min sihirihim látara síhìrù tí wọ́n fi sí síhìrù oògùn ni wọ́n ń pè bẹ́ẹ̀ àránṣẹ́ àṣàṣe wọn ń pè bẹ́ẹ̀ min sehirihim látara sí irú wọn anaha tẹsán ọ̀pá àtejò anaha tẹsán ọ̀pá àtokùn tó wà ńlẹ̀ ìyín wa ń lọ bí ejò anaha tẹsán ìyín wa ń lọ bí ejò fa awjasa fi nafsihi khifatan Musa ẹ̀rù wa ba anabi Musa látara ntorí ọ̀pá kí ń ni okùn kí ejò ní rí kìí ti sejò látara sẹ́rù ó mú anabi musa bí òmu ó wù ọlọ́run bẹ́ẹ̀ ni ọlọ́run fẹ́ fi dáwọ́ ni ọlọ́run bá ní kólínà la àwa sọ fún musa pé má bẹ̀rù má bẹ̀rù má bẹ̀rù ìsojú lásán ni innaka antal a'la ìwọ ló borí wọn lé ní fọkàn ìbalẹ̀ ẹ̀yọ́ mọ̀ anabi adama anabi musa anabi ọlọ́run anabi wa muhammad anabi ọlọ́run ọlọ́run fi dá wọn méjèèjì wọ̀ ó sì gbé wọn lérí èṣù ó gbé wọn lérí ọ̀tá bàbá wa ní ẹ̀gbá ti sọ Bukhari gbọ́ nípa tànábì tànábì Musa yìí náà kọ́ ebi kìíní kan ní lọ́rùn ànábì Musa tọ́lọ́ sì fẹ́ bẹ́ẹ̀ ó fi dá o pa àtọkùnbẹ́jọ sẹ́ẹ̀rí làákàyè tẹ́bánikẹ́ máa kì í bọ́nú ẹ̀sìn ẹ̀ẹ́dà nǹkan rú bẹ́ẹ̀ sì máa ṣe wà láà máa ń gbà ń àwọn nǹkan míì tọ́lọ́wọ́n ọba tó fi sínú ẹ̀sìn fún wa tí a mọ ìdí tá a ronú lérí ẹ̀ pé a ah, kìíní ìdí tó lọ́n fi ṣe ni ń bẹ nú ẹ̀ tá a mọ̀ dí tó sì jẹ́ pé ọlọ́run ọba aláàṣẹ bẹ́ẹ̀ àwa ni ká gbà fọlọ́ ká gbà fún ànábì ká sì dúró lérí alikitaabu wa sunna àwọn òdúdú yìí wá pọ̀ rẹpẹtẹ tó jẹ́ pé tá a bá ní ká máa ka àfẹ́ ka bí ọgbọ̀n àfẹ́ ka jù bẹ́ẹ̀ lọ ó ti wà lórí íńtánẹ́ẹ̀tì táwọn orientalist àwọn ọ̀tá ẹ̀sìn ti kọ́ síbẹ̀ àwọn afẹ́sìn ni wọ́n lè kéwú láti dàkẹ́ ni wọ́n lè kí ó láti dẹ̀sìn rú ni wọ́n mọ̀ sí bí àfa àwọn ẹ̀sà àfa kẹ́nìkan wá dìde ilẹ̀ yorùbá ń bí kó ní wọ́n lọ lè ṣe photocopy àwọn tíra àwọn orientalist ó sì wá ń sọ gbóhùn tó ń sọ yìí náà sí ọ sọ fún wa pé tíra yìí ibi báyìí láti ra láìbírì báyìí lọ́wọ́ àárín bookshop báyìí bóyá nílẹ̀ lárúbáwá ìbílẹ̀ kò ó fi tíra náà hàn wá kárí èyí ní ní oyé wa pé photocopy àwọn ọ̀tá tó wà lẹ́rìí net òun náà làfáà yìí ní fi ń da Sahih al-Bukhari ru àwọn abẹ́rẹ́ wọn bá fún un àtàwọn yòókù ẹ̀ kọ́lọ́mọ́sá bá fún wọn mọ̀nà nasihati lil ulama ibiladi yorùbá wa talabata ilmi wal mudara ìmọ̀ràmí fún gbogbo àwa àfàgbà ńlẹ̀ yorùbá àti gbogbo àwa tí a jẹ́ ọmọ kéwú tá à ń wá mímọ̀ àtàwa mùdírù mùdírù lè kéwú ìmọ̀ràn fún yín mẹ́ta náà ni alákọ̀ọ́kọ́ òun náà ni pé kẹ́yẹ tí ó àyà quran ẹ̀ lè wá tafsiri quran torí tẹ́ ẹ̀ bá di tafsir ẹ̀ máa fẹ́fẹ́ nu yín tú alukur'an tafsir àwọn ibn kathir tafsir al-qurtubi àti tafsir àwọn afáàgbà shaukani tẹ́ bá ti láwọn eléyìí lọ́dọ̀ àwọn abáwọn ilẹ̀ yorùbá kan kan tó bẹ̀rẹ̀ tafsir oye wọn ti máa ka tafsir bọ̀ bí oṣù mẹ́ta mẹ́rin kí ramadan tó dé nítorí pé wọ́n fẹ́ tú aya kur'an wọn ti fẹ́ tú pẹ̀lú ìfẹ́ nu àwọn ẹ̀ máa tẹ̀lé àwọn salaf iná lẹ́ẹ̀fi ní sáyàtú lẹ́yìn náà ìmọ̀ràn mi fún yín ni pé gbogbo ẹni tó bá fẹ́ sọ àdìsí kan tó fẹ́ gbọ́ yé ṣòrohù sunna ṣòrohù kótóbi sunna ẹ lọ lè ra àwọn tíra tí wọ́n fi ṣe ìfọ́síwẹ́wẹ́ èrò ànábì lérí àwọn àdìsí kọ̀ọ̀kan irú sọ̀yìn Bukhari ń sìn ṣẹ́rù rẹ̀ wà tí wọ́n ń pè ní Fathul Bari ṣẹ́rù sọ̀hìn al-Bukhari òun ló yẹ kí àwọn àfáà kálọ̀ lè wò àwọn ti tú sí wẹ́wẹ́ gbogbo táwọn orientalist fẹ́ dàrú yìí àwọn ti yanjú ẹ̀ síbẹ̀ ipò ìtumọ̀ ẹ̀ o ìtumọ̀ ẹ̀ o ìtàngbàlérò ìtàngbàlérò ní o láàfin ní tòtòkòtò ẹ má jẹ́ abatira jẹ́ o ká má bẹ̀sìn jẹ́ o ìmọ̀nàmí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé nílé ayé ìta ń lò lọ́wọ́ yìí òórùn tòní tó hàn yìí òórùn súnà yìí tó ti ràn yìí kò sẹ́ni ó lè parẹ́ bí wọ́n bá ń tutù kùtù ń lè kéwù yín àwọn èèyàn sì máa tún sí ń lè tiwọn náà tí wọ́n bá ń sọ̀sọ́ kú sọ fáwọn jàmáà rẹ̀ àwọn àfẹ́sìn ó dìde wọ́n sì máa ṣàtúnṣe ìfaráyé ẹja lọ lẹ́mọ̀ pé islam yìí ṣe ẹ̀sìn ìdílé islam yìí ṣe ẹ̀sìn ilé kéwù kan o kí gbogbo gbogbo àwọn tá a jẹ́ àfa ká awa sọ̀rọ̀ àwa àwọn ìmáàmù mọ́sálásí ká sọ̀rọ̀ àwa ká máa tẹ̀lé eré pa àwọn sàhábà àtàwọn afa àti wọn ti kọjá ká má bàa sọnù abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá sàlékún ìmọ̀ wa jù báyìí lọ gbogbo àwa tí àwa gbàgbọ́ wí tá a wádìí ní tí wọ́n padà ni pé wa ti wá nígbà tá a bá padà rí i pé ní tí wọ́n ń wí wọn ẹni tí ọkàn máa lọ gọ́gọ́ òun náà kéwò kọ́dà ẹlẹ́mí lẹ́lẹ́ lárúbáwá tí wọ́n bá ti sọ kíní kan fún ọ yẹ kó náà lè check kó lè wò kó ṣe báàfù kó fi ródòdò ẹ ọ̀rá yìí kàtẹ́rà mọ́ nǹkan fi dàrú ọlọ́mọṣà wọlé àánú rẹ ọlọ́mọṣà tọwọ́ sọ́nà ọlọ́nkóso wà lórí rẹ Sahihul Bukhari tíra tí àdìsí tó lálàáfíà jùlọ tó wà ní tá a fi darí wa wasalaamualeykum wa rahmatulah.